إلى يوم نلقاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹgbà kò torí ọlọ́run gbogbo àwa tí a bá lẹ́nu ìkan sí kejì tá à ń bá sọ̀rọ̀ ẹ̀dàkùnrin kan yá mi ní nǹkan bí ìṣẹ́jú díẹ̀ péré láti bára wa sọ̀rọ̀ yìí ọlọ́run sàkálùkù wa náà lẹ́sùn lórí alákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo àwọn àlùfáà wa àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀ ọlọ́mọṣà bá wa tí wọ́n lẹ́sùn lórí àsìkò mi ò pọ̀ wọ́n máa bá ń gbà á bó ti màgínà mo kí àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ olùgbàlejò pàtàkì tí ọlọ́run ọba jogún ààyè bí ìtọ́lọ́run ọba kò lé wọn lọ́wọ́ agbọ́nú ọgbà yìí inú kálukú wá sí tòun ara wá sí ìyá pé kẹ́kọ̀ọ́ ìsìláàmù náà náà tó kọ́ bí àmọ̀túpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi ọlọ́run wà bá wa sanyé ní ẹ̀sán olóore. mo fi àtàrà wọn kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n bẹ níkàlẹ̀ tí mo lè má lórúkọ wọn amọ́lọ́wọ́n bá máa kálukú wa. mo kó bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn bàbá ìyàwó tí wọ́n ṣe pé àwọn lóní sábà bí títí fi irú wà lọ́jọ́ tó ní ọlọ́mọ sábà àwọn ọlọ́sọ̀rọ̀. ìfẹ́ ọlọ́run ní lára wa ìfẹ́ súnà tàlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam òun náà ni wọ́n ní ìwọ́n ti ní àfikátà fàyí wálẹ̀ káfí ìlú wálẹ̀ káfí orílẹ̀-èdè wálẹ̀ látàánà bọ̀ wálẹ̀ yìí ọlọ́mọ sábà àwọn ọlọ́sọ̀rọ̀. bákan náà mo àti gbogbo ẹbí ìyàwó ọlọ́pàá àtàkálùkù wa náà mẹ́sàn-án rẹ̀. àwọn alfáà wà máa ì tí wọ́n ṣe mc ọlọ́pàá àtàwọn náà mẹ́sàn-án rẹ̀. ẹkú àpọ́nlé ọlọ́pàá pẹ́yìn náà lé ẹkú ìmọ̀ àpọ́nlé àdéjù ọlọ́pàá pẹ́yìn náà lé àpọ́nlé yín kó mọ́ láyé nìkan ó bá ń di gbọ́gbẹ́ ìdàkìyàmọ́ àkọ́lọ́mọ́sà àmàbáwá pọ̀ ilé ọlọ́pàá àrùn kìíní lẹ́yìn náà mo wá kí ọkọ àti ìyàwó nínú òró tó tọ́jọ́ mi ni pé ayẹyẹ ìgbéyàwó là ń ṣe léyìn èyí tó yẹ kó jẹ́ òkè àṣẹ tọlọ́run ó ti gùn ṣáájú ọjọ́ èyí kí sì ṣe rẹ́jí pẹ̀lú súnà tàǹdàbà Muhammad ọlọ́pàá wa tàwọn náà lẹ́sùn lọ́wọ́ mẹ́ta wá lọ́rọ̀ mi ń jòkó yìí láàrin ìṣẹ́jú díẹ̀ tí mo fẹ́ lò insha ọ̀rọ̀ mi àkọ́kọ́ mo fẹ́ bá gbogbo àwa jẹ̀mọ́ sọ̀rọ̀ ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ wò pé ọkọ tìyàwó mo gbúrò pàápàá náà lọ́kọ̀ ìyàwó àmọ́tò ti àátún máa ń ní àkíyèsí àtìyàwó àtọkọ ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta yóò wá dá lórí fún gbogbo tá

nígbà wá ló jẹ́ péjò kó yóò kọ́ mọ́nù mọ́ àmójoojúmọ́ làwọn èèyàn fi ń lóyún ojoojúmọ́ sì ni wọ́n fi ń bímọ ní tó sì ṣe pé irú ìjòkó yìí ló yẹ ká máa rí lójoojúmọ́ ṣáájú ká tó máa ṣèkú mọ́ ojoojúmọ́ ọlọ́dà kò wọn ṣe. àwọn nǹkan wo ló wá bí àwọn arípáwá tá bàbá tá ìyá náà àwágùn ẹ̀ńkọ́rẹ́jì káwọn ọmọ wa ó mọ pàtàkì à ń ṣègbéyàwó gẹ́gẹ́ bí òfin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá pa gbogbo mùsùlùmí láṣẹ ọlọ́wọ́n bá ní fọ̀nkí ọmọ tọ́ọ̀bà látọ̀mìnà nìta ó ní tó bá ti wù yí tó tẹ́yìn lọ́rùn àwọn obìnrin òun náà ní ẹ̀fẹ́ ọlọ́wọ́n bá tú wálẹ̀ sí káfẹ́yàwó àmọ́ kò tú wálẹ̀ bí ẹranko adìẹ kan lè wá láti ìlú mi ìkódélú ìnísìn kó bá rábọ adìẹ ìgò lọ náà nù àmọ́ràn lẹ́yìn ti yẹ́ ẹ̀yin ọmọnìyàn ìjọ tẹ́ bá máa fẹ́ àwọn obìnrin fàǹkì òhun náà di ìzìnlẹ̀ àhàlì ìhìnà títọ́ tẹ́ bá fẹ́ obìnrin níyàwó ẹ gbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ àwọn tó ní wọ́n kí í ṣe àwọn òbí wọn mo lérò pé àlùfáà wa ìdírí ọlọ́wọ́ bá sanwó lẹ́sàn-án lóore o Ah. wọ́n ní àṣẹ yìí wọ́n ti gbà lọ́wọ́ bàbá bàbá náà sì ti gbé àṣẹ náà ní wọn lọ́wọ́ ọlọ́mọṣà wa pàtàkì. Ah. àmọ́ ìkùsìkù nàìjíríà ní olè rè é ń kan nínú jẹ́ pé láyé lónìí àwọn ọmọ tí wọ́n bá déwájú àwọn òbí wọn pé mo fẹ́ mọ́kọ wá abọ́mọkùnrin náà ló sọ ń lé pé mo fẹ́ lọ rèé fẹ́yàwó èyí tó kù táà ń rí lọ́dọ̀ àwọn òbí ìta lónìí ni pé ṣe é ti fúnra yín lówó náà ni kódà àti ìlọ̀kan rí tí wọ́n bí wá bẹ́ẹ̀ pé tẹ́ fúnra wọn lóyún à ní ò kọ́kọ́ fún èèyàn lóyún náà ọlọ́run akọ́kọ́ wá gbà ni wọ́n o lọ́dọ̀ tàwọn lọ fúnra yín lóyún náà káwọn tó làwọn ó ẹ bá a ṣe da òfin bá a ṣe ń dojú

sọ́rọ̀ wọn ti yẹra wọn wọ́n bá yẹra wọn tán bàbá tó bí ọmọ obìnrin àbí aláṣẹ rẹ̀ dà tí ó wà fọwọ́ sí pé mo yọ̀ǹda ọmọ mi fún lágbájá tó máa jẹ́ ìyàwó rẹ̀ nígbà ní jòjú báyìí lọ́wọ́ nígbà tí bàbá ó tọ́ ọmọkùnrin ó bá béèrè pé mo fẹ́ fẹ́ ọmọ yín tó jẹ́ ọkùnrin tó jẹ́ mùsùlùmí lẹ́yìn eléyìí ìyókùnkù sáàrin ọkùnrin àtóbìnrin nìkan mẹ́fẹ́ra wọn o ní ó béèrè tó bá òbú gẹ́gẹ́ bí tàdáàkì in tó bá sì sínú ẹ̀wá ni tó bá jẹ́ in tó wọ́n àbí in tó dínwó àmọ́ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ìgbéyàwó tó lálùbáríkà jù ó ní ìgbéyàwó tó wó orí tó bèèrè gbàǹgbẹ́ tó mọ níwọ̀n ọlọ́mọ́sàbá fanbáríkà sí lè yàn tẹ́lí gbogbo tó ń pè ní tó bá ti wọ́n kọjá eléyìí àwọn èèyàn láfikún tí ó sì sí láìsí mẹ́ inú ó mọ̀ wá láti inú àṣà tí ò bá ti kọjá àlà ẹwà gbáṣú agbàrẹ́sì ìsìláàmù mọ̀tàkó àyí àwọn àlfàwà náà bẹ́ sàlẹ̀ yìí dáadáa ní jọta ti lágbára ẹ̀ àmọ́ jọta bá ti lágbára ẹ̀ la yukallifu Allahu nafsan illa wus'aha àgbọ́dọ̀ káwá láàrin fún ọmọ wa fún ara wọn ìbàjẹ́ ó lọ tí ó sì lè tẹ ọlọ́wọ́ bá wa lọ́rùn ìdápọ̀ ẹja lọ rí fún eléyìí ṣe ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa eléyìí jẹ́ mẹ́sẹ̀jì ní alákọ̀ọ́kọ́ káàfẹ́ kí gbogbo àwa òbí ẹjọ́ tọ́mọ wa bá ti ń sọ pé ó ti tó tóun fẹ́ lọ́kọ ẹ má sọ pé kéré mọ́ kódà ẹ má sọ pé ń kàwé lọ́wọ́ mọ́ ẹ má sọ pé ń kọ́ṣẹ́ lọ́wọ́ mọ́ torí gbogbo ẹ̀ ò dira wọn lọ́wọ́ ẹ má bẹ̀ wá ni pé níjọ́ tí ìjọmọ nìyẹn bá ti gbé obìnrin débi pé mo ti ọkọ níjọ́ tí ìjọmọ nìyẹn bá ti gbé ọkùnrin débi pé mo ti nídìí ìyàwó tẹ́ ẹ̀ bá tètè yọ̀ǹda ara wọn fún wọn wọ́n sì lọ́nà ọ̀nà haramu o gbogbo òbí tó bá jẹ́ kan bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ó máa tẹ̀lọ́rùn wọn náà nítorí pé ọkùnrin ebi tí ní ìmọ̀ ń pààyàn bí ebi oúnjẹ ni ìjọ́ ebi oúnjẹ bá ń pààyàn kò sóògùn tí èyàn ma ń lò tó kọjá kí ní jọmọ́ àbí kó jẹun kódà kò àzìkáàrù tó ràn oúnjẹ láàrùn àbúrú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkùnrin àtobìnrin níjọ́ tí ìjẹ́ bá ti ń bèèrè lọ́wọ́ rẹ̀ nǹkan mi ò hàn àti kẹfún rẹ̀ mẹ́sẹ̀jì ni alákọ̀ọ́kọ́ yìí ọlọ́mọṣà jẹ́ kí ó jẹ́ jẹ́ ìtì wa kó sì fún wa náà ní àgbọ́yé rẹ̀ mẹ́sẹ̀jì ni ẹlẹ́ẹ̀kejì Alfa wa ṣe ẹwà lọ́dọ̀ mi dáadáa àti sista kọ̀bírọ̀ ayíwá àti sista kọ̀bírọ̀ ọlọ́gbọ́ta bá wa sí dáadáa fẹ́ ìlẹ́gbẹ́ بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير بارك الله لك وبارك عليه وجمع بينكما في خير àdúà tán Nábì ní a máa ti kọ́kọ́ ìyàwó rẹ̀ oníkaní kọ́lọ̀wọ́ fàlùbáríkà sílẹ̀ ìfún yín ọlọ́run kó jẹ́ kálùbáríkà kó wọnú ẹ̀ fún yín ẹ̀yin méjèèjì ọlọ́run wá bá wa dà yín pọ̀ lórí rere kó sì jẹ́ kí dáadáa kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín bó ti bẹ̀rẹ̀ yìí dáadáa adùn òun tẹ́rí afẹ́ lọ́kọ afẹ́ láya lọ́wọ́ bẹ̀rẹ̀ báyìí ní ma ń ṣe ní bí ìgbà tí yóò rí nǹkan ní gbogbo ọ̀nà nínú àwọn méjèèjì ó fi máa dùn wọn ọlọ́mọ sàjẹ́ kí ni wọ́n kalẹ̀ ọlọ́mọ fi ìbànújẹ́ ló ti lè wo kékeré wa a máa ìdírí aláwọ̀ bá sáyé lórí o ń kí pé obìnrin fẹ́ obìnrin ni o brother Idris ẹ̀ lọ́dọ̀ máa ń sáàbò tẹ́ ń gbọ́ mi dáadáa tó ní mo ní jẹ́ tó ń báwọn ẹnìkan sọ̀rọ̀ tí ara ní tẹ́ ẹjẹ́ tẹ́ ẹni tí gbogbo èèyàn máa ń fẹ́ náà ni obìnrin ni òun àmọ́ ń tà pè ní obìnrin nínú Islam ọlọ́wọ́ bá ti lè wọ́n á pe obìnrin ní aláwò pọ̀lọ́ mọ́síwá ní ṣùgbèrè mọ́síwá tó ní oní tí ò ká àwọ́dà ní pé iṣẹ́ gbà lérò pẹ̀lú ẹ̀ ní pé ṣẹ́rí tóbìnrin bá kọ́kọ́ délé ayé ọwọ́ àwọn tóbìnrin kọ́kọ́ máa ń dé sínú ẹ̀lú bàbá àti ìyá bàbá àti ìyá yìí wọ́n máa wá tọ́ ọmọbìnrin ẹ máa ṣe lẹ́yìn náà dáadáa ilé ọkọ ló ń lọ wọ́n máa tẹnu máa pé ilé ọkọ ló ń lọ ilé ọkọ ló ń ilé ọkọ ló ń lọ bẹ́ẹ̀ àmọ́ gbogbo ariwo tó bá lè wò ó pàtó yìí ìjẹ́ ọkọ rẹ̀ kò lè pé afáwa ìdírí mọ̀ pé iṣẹ́ táwọn bàbá àtìyá ṣe kù lára ti takọ̀ bí ìrọ̀ ó lẹ́yìn náà fẹ́ gbélé nìyí ẹ máa retí àwọn nǹkan tí mọ kù anábìwá muhammad sallallahu alaihi wa sallam anábì ní istawsu bin nisa'i khayra anábì láwọn obìnrin tẹ́ ń wò yẹn tẹ́ bá fẹ́ bá wọn lò ẹ máa bá wọn lò pẹ̀lú dáadáa fa innahunna khuliqna min dila' anábì níbi tá a ti dá wọn níbi tó wọ́ ni àwọn ìwà tí ó mọ dàbí pókù díẹ̀ ó lẹ́ mọ̀ rí látara wọn tóbìnrin bá kọ́kọ́ wà lójú ọ̀nà ẹ̀rọ bóyá kò tiẹ̀ lálẹ́

iṣẹ́ mi fẹ́ lọ́dọ̀ àwọn ìyàwó tèmi ó lè yàtọ̀ sí fi yín a máa nu mistake tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń ṣe ó ní gbígbọ́ tí àwọn tiẹ̀ bá ti wá gbé tiẹ̀ dé á wá sọ ìyàwó rẹ̀ dídí pé bóyá fìrà ó nà lẹ́ni tó gbé sílé yóò máa rojọ́ ìyàwó rẹ̀ káàkiri afáwa ìdírí èyàn kí máa rojọ́ ìyàwó èèyàn o ẹ gbọ́dọ̀ lẹ́ni tẹ́ ń tọ́lọ́wọ́n bá kọ mọ́ yín ò nìyẹn o gbogbo tẹ́ bá padà ń rí lábùjẹ ìjẹkù ẹ gbà ń tọ́lọ́wọ́n bá ti kọ pé ìfẹ́ máa rán òun náà nìyẹn tẹ́wà rò pé á ah, ìyàwó tèmi yìí nìkan lórí bẹ́ẹ̀ ẹ̀yin wá béèrè lọ́dọ̀ gbogbo àwà tó kù náà kọ́lá àwọn bàbá bàbá tí wọ́n já wà tí wọ́n jòkó yìí ẹbí kálukú káwọn ìyàwó wọn bóò náà ni wọ́n ti rí náà ni ti manage lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ ìyàwó gánjọ́ ní bá tán látàárọ̀ kí ó fi mọ̀ sí gbẹ́kúgbẹ́kú náà ní ó dọwọ́ alẹ́lẹ́yìn àgbára ìdírí ẹ̀dá kò torí àwọn oríṣiríṣi àwọn ìròyìn tá ń lórí afẹ́fẹ́ ti pọ̀ jù a máa rí pé ń tó fà ní pé olúkálukú wa láàfẹ́ understand obìnrin wọn ni pé wọ́n níbi kan tọ́kùnrin padà wò báwo mo lè yọ kí ní rẹ̀ pé ìjọ kí n bá rí kí ní ìtúnṣe lára mi kò sẹ́ni tó ọlọ́run mọ́ta bá rìn lọ́wọ́ ọlọ́run jẹ́ kẹ́ lè máa rántí ọ̀rọ̀ yìí níjọ́ tí àwọn challenges náà bá dé bákan náà sísá kan bí rọ obìnrin tó bá mọ̀ pé òun fẹ́ gbélé ọkọ tó dẹ̀ fẹ́ rí ìsinmi àti ìfọ̀kànbalẹ̀ ní orí ọkọ bẹ́ẹ̀ ẹ sọ fún obìnrin bẹ́ẹ̀ kó lọ tọ́jú nǹkan ẹyọ kan gbogbo obìnrin tí ò bá ti lọ tọ́jú nǹkan yìí nílé ọkọ irú obìnrin bí ò lè gbádùn lé ọkọ rẹ̀ ọlọ́mọ́sàgbé yóò gbádùn lé ọkọ yẹn ó ní pé gbogbo ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé láyé ẹ jẹ́ kó máa ṣe déédéé ìyọnu àlùfá ìdè gbogbo kódà aṣọ tí ẹ fẹ́ wọ̀ lọ́rùn báyìí ẹ jẹ́ pé ní àlùfá sọ pé aṣọ tí ẹ wọ̀ inú mi dùn sí máa wọ̀ lọ bẹ́ẹ̀ bàtà tí ẹ bá fẹ́ wọ̀ sẹ́sẹ́ tọkọ yín báyìí lẹ ní mi ò dẹ̀ láìsí bàtà yìí ẹ mọ̀ wọ̀rú ẹ̀ mọ́ ká tó máa sọ pé ẹ fẹ́ jáde kú lé ibi tẹ́ bá fẹ́ lọ tọkọ ń bá lóhun òyọ̀ǹda kẹ́ lọ ẹ má dì bẹ́ẹ̀ oúnjẹ tẹ́ ẹ bá ṣe kalẹ̀ tọ́kọ yín bá níwò oúnjẹ yóò tẹ́hùn lọ́rùn ẹ má sọ pé mo ti ṣe mo ti ṣe ni àwọn nǹkan yìí làwọn obìnrin ò sọ́mọ́ láyé lónìí ìdààmú wá pọ̀ nínú orí wọn ọlọ́run dákun mọ́ wa wa ẹ gbogbo wa àwọn ọ̀wà kan bẹ táwọn èèyàn máa ń wù nínú ilé ọkọ wọn táwọn ọmọ náà ti wá lọ kọ́rú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí wọ́n máa wá gbé wá sínú bàbá sínú ọkọ tí wọ́n wọ́n máa face àwọn challenges. ṣé rí lóòótọ́ bó ṣe wà ní Al-Kùránì ni pé àrùjálù qawwamuna 'ala an-nisa' ó ní báwọn ọkùnrin àwọn ni aláṣẹ lórí àwọn obìnrin ṣé rí bá ṣe wá jẹ́ aláṣẹ tó a gbọ́dọ̀ tún understanding kankan perfectly dáadáa ó ní pé kápàṣẹ ló wà lọ́wọ́ wa kápàṣẹ lọ́wọ́ ọba gbé sí wa lẹ́nu lóòótọ́ àmọ́jẹ́ rí remote control àṣẹ yẹn ọlọ́run ọba sì jẹ́ kó ṣẹ́kù sọ́dọ̀ àwọn obìnrin ṣe é mọ̀ ní pé tọkùnrin bá lérí pé nǹkan báyìí ló fẹ́ ṣe tóbìnrin bá lẹ́ pé nǹkan míì ló wu obìnrin tóbìnrin yẹn bá mọ bó ṣe yẹ kó ṣe wàláhì in tó wo obìnrin yẹn náà lọ́kàn yá padà máa ṣe ìtàkàn bẹ tí mo sábà sọ ní ìrùnà sábà yìí ń bẹ náà wọ́n ti ra adam dáadáa lẹ́yìn eléyìí wá gbogbo mùsùlùmí ìyá wa ọ̀rọ̀ yìí kọ́kọ́ kàn yín kó Hamza ẹ̀dá pẹ̀lú bá ń pẹ̀lú ọmọ sí lápò pẹ̀lú náà Abu Hamza ẹ̀dá pẹ̀lú ẹ̀kan sí Abu Hamza Abu Hamza yìí wá fẹ́yàwó amọ́gbà tó fẹ́yàwó yìí ìyàwó bí máa kí ní obìnrin ló bí ìyàwó bí kejì obìnrin ló bí ó bí kẹta ni kí ní ìwá ti ń di ìtìjú ìjọ náà sí Islam ó sì tó dé wọ́n máa ń fa àwọn ọkùnrin ṣe yẹ̀yẹ́ ni tí ò bá ti di ọkùnrin ìgbọ́wọ́ lóyún bíi làbú Hamza bá pèyàwó rẹ̀ dò pépé wá oyún ní tún bẹ́nu rẹ̀ yóò àbú Hamza náà ń pè ní ọkùnrin ní jẹ́ Hamza yìí sí ìbí ọkùnrin bọ́ ọba ilé fóyún ilé ìbí obìnrin ó ti tán láàrin èmi àti èmi àti òtún gbé ní ilé ma ọkọ

ẹ̀ńsáì láti sọ fún mi pé obìnrin mo tún mẹ́lọ bá ní obìnrin ìyàwó rẹ̀ bí à ìlérí tèmi náà èmi náà dẹ̀ máa wá yẹn èmi náà ọbẹ̀ mọ́ láti ní o ti tí mo kọ́ lẹ́gbẹ̀ẹ́ tí ìyàwó mi máa kò sí bá ti bẹ́ẹ̀ fún gbà ara rẹ̀ nígbà tí ó wà ló bá síbi ilé kẹta lé wọn ni wọ́n ń gbé ti wá gbọ́ pé àbúráńdà náà ti kó lọ́bẹ̀ ọmọ olówó òfẹ́ ọmọ olówó òfẹ́ rí mọ́ níbẹ̀ ni ẹ mú gbọ́ kò sí wàhálà nígbò di bí oṣù mélòó kan bí ọ̀sẹ̀ ká àbó oṣù mélòó kan bó ti gbé ọmọ nù ó wá gbé ọmọ obìnrin tó bí òun ó wá gbé lọ ó wá lọ sí ọ̀gángan wíńdò yàrá tí ọkọ ń gbé ní àbúráńdà ìgbà ó bá bẹ̀rẹ̀ ẹ bí ọmọ bá ń sọkún táwọn obìnrin máa ń kọ ní fọ́mọ bó ti bẹ̀rẹ̀ orin yìí nù ما لأبي حمزة لا يأتينا يظل في البيت الذي يلينا غضبان أن لا نلد البنين وليس ذلك في أيدينا فنحن كالأرض لزارعينا ننبت ما قد زرعوه فينا tẹ́rí ìgbà tó kọ ilẹ̀ kìíní ẹgbóbìnrin bá kọrin tí ó àmà pàṣẹ̀dà fún ẹ̀rin pàṣẹ̀dà máa ní àbí hamzata láyà àti ìnà jọmọ́ wọ́n nígbà tí ó fi kọ́pẹ̀ mẹ́ta ọkọ tó ti lé ní gbóhùn òwọlé mọ́ rẹ̀ ló bẹ́ bọ́ta ó bẹ́ bọ́ta ẹ má bọ́ gidi yín sagídí ọpọlọ ọkọ yín ni ẹ má bá sọ̀rọ̀ tọ́rọ̀ bá fẹ́ jà nípò di fáńfà ìtàwọn obìnrin ò ní má lè ní kílé wọn ò rí nífọ̀kànbalẹ̀ rí ọkọ ń pàṣẹ ìwọ náà wá fẹ́ máa pàṣẹ má pàṣẹ gbábírìnì ẹ̀ sọ̀rọ̀ tó bá gbábírìnì ẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tó tẹ rìmúùtù ni tó bá ti ní kọ́ọ̀mù yóò mọ kọ́ọ̀mù tó bá tún ní góò yóò mọ góò tó bá ní jòkó ìwọ kọ́ra láṣẹ o bàbá wọn lọ́ọ́ mọ ni ó jòkó tó fi mọ jòkó ìwọ lọ́ọ́ ó mọ sùn tó fi mọ sùn ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé obìnrin ní máa lé àbí àrùdátà láyá àdínà ó ní ẹ̀dá kò kí ní sàbú àmúzà tí ó wálé mọ́ yàbọ́lù fìlìbẹ́ìtì lẹ́rin yẹ̀lì ìrà àwọn gbọ́ pé ilé kan tí ń dántò sí wá ń bí ìlàbú àmúzà takú tó lóun ó máa gbé ara ní kí la ṣe anúgọ̀dìbánà alánà lídàlìbàmí ìrà wọ́n lábù àmúzà oníṣẹ́ ìrìnà làbù wá ń bínú sí fàlẹ́sà záàlíkà bí àìdí ìrà bí bímọ ọkùnrin kó bímọ obìnrin ọwọ́ ti wà ikọ́ ló wà àwọn akọ́lá jẹ̀bi láwọn àmúzà bá ń bímọ ikọ̀ ń ọ̀bọ̀ sí lásán ni ó nítorí kí fanáànù kàlà árùdì lìzárì bá ń kí má bá ó nítorí fanáànù kẹlẹ̀ ọ́rùdì ní zari ìrìnà ó láwọ obìnrin tẹ́ ń wò yìí bí ilẹ̀ lárí fún àwọn àgbẹ̀ kan máa ń wá ń dákó sí ẹ dákun béèyàn bá kí ewé dúbọlẹ̀ kí ni ó jáde béèyàn bá kí orí iṣu bọlẹ̀ kí ni ó jáde béèyàn bá gbélá kí ni ó jáde mẹ́ ah, ó ní sọ àbúẹ́wúzà náà ń tọ́ gbè mi òun náà ní kí ni náà ni mo pọ̀ jáde bọ́bá wá ń bínú pé mo bí mo bí èmi gangan ló yẹ kí n máa bínú pé ìwọ lọ ń tọ́ obìnrin sí lára ẹ dákun ó gbà yóò gbà nàbú pe ṣe wò pé mọ́tù láti rí yá máa lọ lé ìdájọ́ parí ẹ̀yin obìnrin wa ti bí ìrọ̀ àti gbogbo obìnrin mìíràn báwo la ṣe máa mọ bá bíèyàn ọkọ wa sọ̀rọ̀ ọlọ́dà kọ́ mọ́ta àmọ́ ṣe fún wa. àwọn àgbéṣẹ̀ kan bẹ káwọn èèyàn máa ń gbélé nìkan mọ́ wọn bá fẹ́ fẹ́ yàwó wọn láwọn fẹ́ bí àgọ́ ìdì wàhálà àwọn tí wọ́n dábì àgọ́ ìdì wàhálà rèé ẹlòmíì ní kó kojú wọlé à ń lọ tẹ kíní kan à ń lọ wo kíní kan má dára ẹ láàmú ẹ̀kọ́ bá a ti ń wọ́pọ̀ àtìyàwó lò kò ní ẹja nìkan ẹlẹ́ẹ̀kẹta nípa yọ̀rọ̀ mi òun náà sì ni a fi pàdé ọ̀rọ̀ ọlọ́mọta àṣàkálùkù wa lẹ́sọ̀ọ́ lọ́wọ́ àwa mùsùlùmí ẹjá kan ẹjá lọ ṣàtúnṣe kìíní kan inú mi ò tò sáwọn nǹkan kan tí mo ní ní ilé mi kí ni kan àwọn àlùfáà ń pe àwọn bàbá pé káwa náwó ayé ẹ̀kọ́ àwọn bàbá sì jáde tí àwọn bàbá tún jáde wà láyà tuntun rẹ̀ títún sọ náà pé ẹ̀ ń dá wa dúró ẹ̀ṣẹ̀ kí ìjọba ẹ̀ ń dá wa dúró kí ní ìyẹ́dàpọ̀ ẹja kọ̀ rẹ̀ kìí ó gba wa bá wa kọ́ dáhùn kọ́ bínú sí mi ẹ̀yin bàbá wa náà mọ́ bínú sí mi bọ́jẹ́ rí mistake yìí tí ń ṣẹlẹ̀ yìí àárín àwa méjì ló wà ó wà lọ́dọ̀ àwọn àwọn gbogbo àwọn wa bákan náà ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa náà ó wọ́ látọ̀dọ̀ sí náà èyí tó sì wọ́ lọ́dọ̀ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ló wọ́n ní amókùn ẹ̀lú ẹwọ́ ni ó lókè lẹ̀ ń wò ẹ̀wọ́ kí ni ẹ̀yà àfà rẹ̀ dápẹ́ mọ́ bínú ẹ mẹ́jọ pìdẹ́ǹtì ara wa báyìí máa tábá ti ń pìsẹ́ntì ara wa pé owó báyìí nìkan ná fún wa wà láì bó ti mọ́ sí ní níjòkó yìí i am very very sure pé níjòkó yìí ẹni tó lè ná two hundred thousand naira tí ò ní mọ̀ pé òun náwó ibẹ̀ níjòkó yìí ṣé mo sì wí ṣé mo kan ná two hundred thousand naira ẹ má a fẹ́ gbowó owó ọkọ̀ mo bá lẹ̀ kan àbí àwọn gba gbogbo ẹ̀ lọ gba gbogbo ẹ̀ bọ̀ wọ́n ní wọ́n fifteen thousand five hundred naira ẹ̀dá kún jòkó yìí tí èèyàn single person olè fún wa ní 15,000 naira wọn mo wá wò pé wọ́n ti gba 15,000 lórí pé wọ́n pe ọkọ jáde lọ́wọ́ tó pé ìyàwó jáde ẹ̀dá sọ pé wọ́n tó pa 15,000 wọ́n tún lówó kan wọ́ pẹ́ 15,000 ó dè ló bá wọn 45 atúnìkan owó kíníkan 20,000 ó dè ló 65 àwa pa gbogbo ẹ̀ pa gbogbo ẹ̀dá kún ìjòkó àwọn aláàfáà tó pọ́sìlù ká pa 300,000 naira ká ẹ̀dá kún wọ́n bẹ̀rẹ̀ ní o táà bá wá pa kálá pa 200,000 naira bóòwò láti fẹ́ pín fún gbogbo àdúrà àwọn àgbà àtàwọn àtòkò two hundred thousand naira ẹ wọ̀n náà tónú tónú tẹ́lẹ̀ ti wá tẹ́lá lẹ́dẹ́ tẹ́lẹ̀ náà lu owó bẹ́ẹ̀ bóòwò láti pín yóò ní dìgbà ẹni bàbá wa ẹdákun ẹjá tún kìíní ìṣe à ń jàǹbá àwọn àfáà púpọ̀ nílẹ̀ Yorùbá ìwà mọ̀ fáwọn Yorùbá ti lẹ́ nígbà yìí náà tí wọ́n ti bẹ́ẹ̀ ẹdákun ẹjá tún kìíní ìṣe ó ní pé àwọn àlùfáà láti jẹ ìmáàmù mọ́sálásí ibi ọ̀rọ̀ tún wọ́rẹ̀ o ǹjẹ́ àwọn àǹfààní tàbí jẹ ìmọ̀mù ta lówó oṣù tá à ń sọ fún wọn òsì àwọn kọmitì jẹ́ kọmitì jẹ́ tí wúrẹ́ bí kí ìmọ̀mù tí ò bá sọ́ra rẹ̀ wọ́n tún sáàkì ẹ̀ à lówó oṣù tá à ń san àwọn àlùfáà tún dálé kéwúlẹ̀ ọlẹ́ láwọn gbowó lálàmísí àlàmísí owó àlàmísí yìí ó lè jẹ́ fifty naira hundred naira èèyàn mélòó gan ló ń san òsì owó oṣù èèyàn mélòó ló kù tó ń san kò sí ẹ dákun nígbà tá a bá wá ń tí àwọn àlùfáà báyìí báwo ni a ṣe fẹ́ káwọn náà kan sọ̀ báyìí táfà àbádẹ̀ tún lọ rẹ̀ ti jẹ́ àwọn aláàtún kọ̀tílẹ̀ pé àbámọ̀ wá sí wá kírun mọ́sálásí tàbẹ́yìn wá àwọn bàtà àwọn ẹ̀yìn wa ẹjá mọ ojúṣe wa bàbá ti ń dárú òde bá ìkalẹ̀ èyí máa fẹ́ dáwọn àǹfà lọ ní tòkúzà yìí bàbá ti fẹ́ dárú òde bá ìkalẹ̀ níjọ́ tí ọkọ ìyàwó àtìyàwó àti bàbá ọkọ àti bàbá ìyàwó sábà mọ̀ pé yẹ káwọn ọmọ owó aṣọ táwọn ò mú ó yẹ káwọn ọmọ ọmọ owó àpò rẹsì ó yẹ káwọn ọmọ ọmọ owó àpò ẹ̀wà ó yẹ ká máa ní fúláàdì náà pé gbogbo àwọn àlùfáà tí ó wà ó ẹgbà 300,000 naira yìí ó ẹ̀bà wà kó fún wọn wàláyà ní dérú jòkó ìkáwà àlùfáà tí wọ́n tàwà láàmúwáyì àbí yóò rí bẹ́ẹ̀ ni kò lè rí bẹ́ẹ̀ àmọ́ gbà dáa ṣe yìí kò jẹ́ kí n tó yẹ kó ṣẹlẹ̀ kò máa lọ àmọ́ tó ti bẹ́ẹ̀ dákun kí gbogbo wa káwọn bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀já ṣàtúnṣe sí wa káwọn àlùfáà wa náà káwọn ló ṣe kí ni kọba wa ṣàtúnṣe ọlọ́mọṣà àtẹ́rìkọ̀ káwọn sí. ẹlẹ́ẹ̀kejì láti èsì kí n gbọ́dọ̀ mọ̀ pé torí àwọn ìjòkó kan bẹ ọlọ́run kó sáà ní gbogbo wa ni oríṣiríṣi làwọn èèyàn sì máa ń sọ tọ́ọ̀dí mọ̀ pé àṣẹ wọ́n sọ ọlọ́dàkùn máa fi sọ rẹ̀ sọ ẹnìkan kan ẹlẹ́kùn tó yọ ọlọ́run àwọn bàbá ìyàwó mo tọrọ àmójúkúrò lọ́dọ̀ wọn pé kékeré mi bá ti sọ̀rọ̀ báyìí ó ṣe é ṣe káfẹ́ máa lọ àmọ́ kí n tó kúrò níjòkó yìí mo fẹ́ pàkíyèsí lórí nǹkan kan kí a má pè lójà náà àwọn ọkọ ìyàwó ń bẹ̀rẹ̀ kan gbà tí wọ́n fẹ́ gbé wọn lórí ìjòkó àwọn àbí wọn pé pàṣọ ní ká kọ fún yín ni àbí òṣùpá àgbára ah, Idris ọlọ́run sọ ilé ọ̀sán lórí tẹ́lẹ̀ sí wọn àbẹ́ẹ̀ gbé sí wọn mo ń sọ ìsìn wọn wọ́n àwọn láìsí kankan náà méjèèjì tí ń jẹ́ ọ̀tọ́ màlúù ẹ̀fọ́ wọ́n láwọn òfẹ́ kankan náà méjèèjì ẹ má jẹ́ ìtàn ìkànnú méjèèjì náà lápadà kọ́ ọ̀ aláìkò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n lọ́ ìtàn lọ́ ìkò yẹ kó rí bẹ́ẹ̀ agbó ẹ̀sìn ẹ jẹ́ kó ṣe pé tí ó mọ̀ lọ bẹ́ẹ̀ kó mọ̀ kọjá kí ni ẹ̀sìn abá ti ń bẹ lágbo ẹ̀sìn tó ní káwọn náà ti wá kọrin pàṣúmọ̀ àwọn náà ti wá lùgbò bẹ́sẹ̀ rẹ̀ ẹ